wọ́n ti yin tear gas wọ́n ti yin tear gas torí ẹ̀ mo yẹ pa kámẹ́rà wọ́n ti yin tear gas the people are the the police the police force they are they are firing canisters wọ́n ti yin tear gas wọ́n ti yin tear gas tear gas wọ́n ti yin tear gas sáwọn èèyàn máa wò wọ́n ẹ máa wò wọ́n ẹ máa wò wọ́n wọ́n ti yin tear gas sáwọn èèyàn. Koikimi Javelin Giving Work is at your doorstep third of July twenty twenty one Ọtúnjì Sagas fáwọn èèyàn ẹ máa share live ẹ máa share broadcast yẹn àwọn pírẹ́sì gan sá lọ Ọtúnjì Ọtúnjì Sagas fáwọn èèyàn àwọn pírẹ́sì gan ti sá lọ àwọn ọ̀fà wàhálà àṣẹ ọkọ ẹ máa share live video yẹn ẹ máa share live yìí ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ alẹ́gbẹ́ Yorùbá Nation la fẹ́ Yorùbá Nation la fẹ́ Ọtúnjì Sagas fáwọn èèyàn ẹ wọ́n ti yìn jájà fáwọn èèyàn Ìgbòho la fẹ́ Yorùbá nation Ìgbòho lọ̀gá wa Ìgbòho ní bàbá wa bàbá yẹyẹ wọ́n ti ń lé wọn wọ́n ti ń lé wọn káàkiri àwọn pírẹ́sì gan ń sá káàkiri báyìí ẹ máa ń gbé Nàìjíríà yìí inú inú inú inú prison la wà inú prison la wà inú prison la wà Koiki Media bring the work closer to your doorstep inú prison la wà ẹ jáde tán gbogbo yẹn jáde tán kẹwàá jà fún ráìsì yìí wọ́n ti yin a gas fáwọn èèyàn wọ́n ti lé wa wọ́n ti yin tear gas fáwọn èèyàn ẹ máa share life yìí ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ Koiki Media bringing the world closer to your doorstep. No going back, no going back. Koiki Media bringing the world closer to your doorstep. Third of July 2021. Inú bí gbogbo wa Yorùbá Nation la fẹ́ sẹ̀, no going back, no going back ẹ lé ẹ lé ẹ lé bú rẹ́ẹ̀tì wa mọ́lẹ̀ rẹ́ẹ̀tì wa la fẹ́ ṣe wọ́n ti yin tíaga fún àwọn èèyàn ẹ máa ẹ máa ṣí ẹ láìfì yẹn ẹ máa ṣí ẹ láìfì tá a ṣe wọ́n ti yin tíaga fún àwọn èèyàn ẹ máa ṣí ẹ láìfì yẹn àwọn pírẹ́sì gan sá kàkiri ni because ẹ wọ́n ti yìnbọn fáwọn èèyàn wọ́n ti yìnbọn fáwọn èèyàn wọ́n ti yìnbọn fáwọn èèyàn wọ́n ti yìnbọn fáwọn èèyàn ẹ máa wọ́ọ̀ṣ ẹ máa ṣí ẹ máa ṣí ẹ láìfì yẹn ẹ máa ṣí ẹ ẹ ẹ kọ́ ìkíni jà kí ni wọ́ọ̀kì láti ọjọ́ tẹ̀ máa ṣí ẹ máa ṣí ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ọtí yìnbọn fáwọn èèyàn. no going back Not going back Koiki Media bring you work at your doorstep ọtí yìnbọn when you're? ẹ máa ẹ máa ṣí you ọtí when you're? In a prison la in a prison la ah, wà a sí Nàìjíríà kankan inú prison la wà this is not a country this country is a disgrace Koiki Media bring you the world closer to your doorstep useless police people useless force bandits wà nígbó ọ̀rọ̀ bá wọn boko haram wà nígbó ọ̀rọ̀ bá wọn wọ́n negotiate pẹ̀lú wọn wọ́n gba fún wọn lọ́wọ́ ọwọ́ yìí kanista fún wa wọ́n yìí tẹ́gà fún wa wọ́n pa wọ́n fẹ́ẹ́ pa wá eléyìí tẹ́lẹ̀ ti lọ ná àti jáde tán Koiki Media bringing the world closer to your doorstep ẹ máa share live ẹ máa share fáwọn international communities kọ́ máa wò ó kọ́ máa wò ó ẹ má sùn gbowó yẹ jáde tán Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ ẹ jáde tán kòkòrò kí mi jáde the work is at your no going back. kòkòrò kí mi jáde the work is at your àti lọ à ìlọ ti tó lọ a ò ṣe Nàìjíríà mọ́ Yorùbá nation la fẹ́ no going back no going back la fẹ́ ẹ lè pa bo wa tán a máa jà fún ráìtì wa àwa la ní ráìtì wa wọ́n ti yí kẹ́lísítà fún wa wọ́n ti yí tíágà fún wa Koiki Media bring the work leader to your doorstep. àwa jà àwa àwa fà wá ẹ máa share live yìí sí àwọn international communities kọ́ máa wò ó yín ak forty seven fún wa ọ̀n lọ sí inú gbó ọ̀lọ́yin fún bandit ọ̀lọ́yin fún boko haram ọ̀n yin ak forty seven fún àwa fún àwọn èèyàn tí wọ́n gbé bọ̀ dání tí wọ́n gbé bọ̀ dání ọ̀n yìnbọn fún wa ẹ máa post ẹ máa post sáwọn sọ́dọ̀ ọtí yìnbọn fún wa ọ̀n yin tear gas ọ̀n yin fún ak forty seven Koiki Media bringing the world closer to your doorstep third of July 2021. The constitution of Nigeria is a scam. Koiki Media doing the work that's your doorstep. Ẹ jáde tán, ẹ jáde tán, àwọn ọlọ́tí ń bọ̀ yẹn fẹ́ máa yìnbọn fún wa. As you can see them, they are coming, they are coming here straight, they are coming here straight. Wọ́n fẹ́ wá máa yìnbọn fún wa. A ní a ò ṣe mọ́, a ò ṣe mọ́, a ò ṣe mọ́, a ò ṣe Nàìjíríà mọ́. Nigeria is a prison. Ó ti tọ́ gẹ́, ilé ti tọ́ lọ. Koiki Media bringing the world that you are just there. Yorùbá nation lọ́nà àwọn fẹ́. Nigeria is a prison. Ẹ máa post ẹsẹ̀ ní international communities. Koiki Media bringing the world that you are just there. We are not afraid of anything. We are Yorùbás. Àwọn láni ilé Odùduwà. Ilé Odùduwà lélẹ̀ ilẹ̀ bàbá wa Odùduwà. Odùduwà la fẹ́ ṣe. Koiki Media bringing the world that you are just there. Yorùbá nation náà àwọn èèyàn wá ti dé. Our people are here. Our people are here now. Our people are here live. And I post And I share live here. Koiki Media bringing the world at your doorstep. Third of July 2021. twenty no going back. Koiki Media no going back. Yorùbá nation Yorùbá nation no going back. Ẹ máa post ẹ máa share sí àwọn international communities ní pé wọ́n yìnbọn pa wá wọ́n fẹ́ máa yìnbọn pa wá. Koiki Media bringing the world closer to your doorstep. 3rd of July 2021, Lagos State mega rally, Yoruba Nation now, no going back. They are shooting, they are, they are, they are, they are shooting tear gas, they are shooting AK-47 fún àwa tí a gbébọn tí a gbébọ̀mù wa, wọ́n yìnbọn láì fún àwa. Koiki Media Odungidi work closer to your doorstep, a máa máa ṣú òyìn, ẹ máa ṣe sí international communities báyìí, bí wọ́n ṣe yìnbọn fún wa, everybody ti ń sá lọ but a máa dúró lórí right wa no going back no going back no going back no going back no going back ọ̀pọ̀ jù wá lọ no going back no going back Koiki Media bringing the work closer to your doorstep ẹ máa share live yẹn sí international communities ní pé wọ́n ń lé wa ó fẹ́ pa wá. wọ́n fẹ́ máa kọ́ sí wàhálà báyìí ẹ máa share live yẹ ẹ máa share ẹ máa share ẹ máa share ẹ máa share live yẹ àwọn èèyàn sáré àwọn èèyàn sáré bọ̀ báyìí Koiki Media bring the work láti your doorstep. tó bá ti wọlé sí wa báyìí ẹ máa mú wọn sọ́wọ́ ni ẹ máa gbàgbọ́ wọn wọn ẹ máa share live yẹ ẹ máa share Yorùbá Nation ló fẹ́ ṣe Yorùbá Nation ló fẹ́ ṣe àwọn padà Thank you police are coming they are they are the only one. èèyàn wọ́n yẹ kẹfọ́ sẹ́fù fún wa ẹ máa ṣe ẹ láìpẹ́ yẹn Koiki Media bring the work closer at your doorstep Koiki Media bring the work closer at your doorstep ẹ máa share life here. yẹn tó bá ti wọlé sí wa my a máa mú ọ sọ́wọ́ ni a ò anybody I'll ò for anything we are hungry and we are angry. Koiki Media. We can work that your doorstep. We are expecting you come here, right? Come here. Come here, my boy. I'll stay, I'll beg fún yín. Afẹ́kẹ́ wọlé sọ́dọ̀ wa ni. Ẹ wọlé sọ́dọ̀ wa tó máa mọ́ máa mú ìmọ́lẹ̀. Ẹ máa share my international my báyìí. Wọ́n fẹ́ máa yin ẹ̀kẹ́ fọ́ sẹ́wọ̀n fún wa. Wọ́n sọ yin yagas. Àwa a máa dúró lórí right wa. Ẹ ò lè pa á lẹ́nu mọ́ yorùbá nation làwọn èèyàn fẹ́ ṣe no going back no going back no going back no going back yorùbá nation no going back yorùbá nation no going back we will stand on our right we will stand on our right no going back this is Ojota live at Ojota Lagos State yorùbá nation now. We want Yoruba nation. We want your freedom. We want Yoruba nation. Yoruba nation. Àǹtí ọkọ̀ bá kọ́kọ́ bá ti wọlé sọ́dọ̀ wa bá máa mú ọmọ lẹ̀ ni. A ò bẹ̀rù ọlọ́pàá. Àǹtí ọkọ̀ kọ́ wọlé sí ìbáyìí. Àwọn ìbọn ọ̀yìn AK forty seven fún wa àwọn báni ti wà ní inú igbó ọlọ́yìnbó fún wọn a ò níjọba bísí wa là ń ṣe àgbébọ̀ dání àmọ́ tọ́ba tọ́ba tọ́ba ó fẹ́ fún wa àná máa ó fẹ́ fún wọn. a ò ṣe mọ́ ọ̀pá wa ọ̀pá nu oko wa ọ̀jẹ́ ká dáko wọ́n fi mí pa wa ó jẹ́ wọn gbogbo kan ló wọ́n a ò ṣe mọ́. àwọn ọmọ Oòduà lélẹ̀ ilé Oòduà la wà àwọn la ní ilẹ̀ wa a fẹ́ kí Fúlàní kan kọ́ wa máa tẹ́sí náà wa nítorí Fúlàní kan ṣe gọ́ọ̀mẹ̀tì. Koiki Media bringing the workers to your doorstep. Today is of July 2021. Gbogbo yìí tẹ́ ẹ ti jáde ẹ jáde tán kẹ jáde tán. Ta máa ń bẹ̀rù ọ̀rọ̀ máa súnmọ́ wa ni. Ẹ má bẹ̀rù ẹ bẹ̀rù for anybody. Àwa la ní àwa la ní right wa. à ń dúró dé wọn kọ́kọ́ súnmọ́ wa àti kò ń bẹ̀rẹ̀ fún à ń dúró dé wọn kọ́ súnmọ́ wa ẹ máa share live yẹn fún àwọn international communities ní pé on threatening peaceful rally wa they are threatening our rights our fundamental human rights they are threatening us. This is not in, this is not north. This is south west. This is not north east. This is this, this, this, this, is south west north north west north north east ilẹ̀ yorùbá la wà ilẹ̀ Odùduwà a ò sí nílẹ̀ haúsá ala ní right wa ẹ máa post ẹ máa share. àwọn ò bẹ̀rù fún anybody o a ò bẹ̀rù fún ẹnìkankan nípa bàbá kankan a ò bẹ̀rù fún anybody à ń jà fún right wa ọlọ́run lè mọ̀ ọlọ́run wà lẹ́yìn wa àwọn ìjọba wa ń jalè wa wọ́n ti kó wa wọ́n ti kó wa lọ yàtí jáwé èèyàn gan-an iṣẹ́ sì bí mo yẹn bọ̀ náà mo rí nǹkan tó tó ń wọ́ọ̀ṣì windscreen fún yàn nínú nínú hold up nínú go slow ó wọ́ọ̀ṣì ó wọ́ọ̀ṣì windscreen fún yàn fifty naira ló fún ṣé yẹn ló bẹ fi ló bẹ fi ló bẹ fi sọ́wọ́n rẹ́ǹtì ilé ẹ̀ ni àbúrò bẹ fi rán ọmọ lọ sí skul ni ṣé yẹn ló bẹ fi ló bẹ fi rẹ́ǹtì ilé àbúrò bẹ fi ló bẹ fi rán ọmọ lọ sí skul ni kọ́ ẹ̀kí mi jáwé gidi wọ́n láti ọjọ́ step àwa gbé mi live àwa ń bẹ live ọjọ́ tàlà àbá ẹ̀ dábàá live. wọ́n ti mi jà mí kì í work láti ọjọ́ step. àyà ọlọ́pàá àwa ń bẹ live yàláyà ọlọ́pàá àwa ọ̀bẹ̀rù àwọn mẹ̀kúnnù jìyà ó lu àwọn ọmọ wa ó ṣọmọ ta kọ́kọ́ máa dagbọ̀n kọ́rú ó lu àwọn ọmọ wa ó ṣe tọ́ọ̀g àwọn ọ̀n ń pa fíṣọ̀ wa fíṣọ̀ ọmọ wọn láìṣe tiwa ọ̀n pa fíṣọ̀ ọmọ wọn láìṣe tiwa àwa jáde àwa fẹ́ ṣe pọ́tẹ́sọ̀ wa ni àwa fẹ́ máa yìnbọn fún àwa. pọ́pọ́sítà yẹn ló bí wọn nú àwọn àwọn yìí kánísítà fún wa ọ̀yìn ṣẹ́gà fún wa ọ̀yìn kẹ́kẹ́ pọ̀ sẹ́mù sí wa ẹ máa ṣí ẹ̀ fáwọn tó wà láàbúrò kó máa wò náà. àwọn olóyìnbó o ah, àtọwọ́ olóyìnbó fún wa o.